Ah, ọlọ́mọta àṣàlẹ̀kù dáadáa fún wa lórí ìbéèrè tí wọ́n béèrè ní pé lórí Allah àti gbólóhùn ọlọ́run ah, mo mọ̀ pé tó bí béèrè o ní àwọn ẹjọ́ kàtà wíwíye kan tó lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ara tó àtàǹsí náà nù ọlọ́run jẹ́ káwọn àgbàlagbà àtàwọn ọ̀dọ́ náà ọlọ́run kí wọ́n gbọ́ wáyé àwọn tí wọ́n fi mọ́ gbọ́ wáyé ọlọ́pọ̀tà àti fún wa ọ̀rọ̀ náà bí awuyewuye púpọ̀ àmọ́ àwọn ní jàmbá kan àwọn náà kọ́kọ́ ṣe jàmbá pẹ̀lú ọ̀rọ̀ náà àwọn làwọn jébì kan tó lè fi dá confusion kan lè fi dá alẹ́ àwọn sì ní o àmọ́ sì ṣe tán ṣe yẹn ó wá pave way fún ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ láti rí ẹ̀kọ́kọ́ tọ́ mo ti wá ṣàlàyé ṣàlàyé lórí ọ̀rọ̀ yìí ó dàbí aṣàlàyé dé ẹlòmíì kó tún parọ́ mọ́lúwa rẹ̀ náà ẹ̀mú rẹ́nìkan tó tún sọ pé àbá tó sọ̀rọ̀ yìí gan ti kò jẹ ẹ̀yìn o ọ̀nà àwọn gan ti léyàn lè sọ pé ọlọ́run ní ilé yóò lè sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àlàyé o ní àwọn ọkọ̀ ọlọ́run ó ní orúkọ tọ́lọ̀ ń bá sọ́ra rẹ̀ látinú alukur'an àbí orúkọ tọ́lọ̀ ń sọ́ra rẹ̀ latinu annabi wa muhammad sallallahu alaihi wa sallam ìta bá ti rákọọ́lẹ̀ fún bẹ́ẹ̀ òun láàmà pè ní ismullah láàmà pè ní kínú orúkọ ọlọ́run kí ń já sí pé wọ́n ni orúkọ ọlọ́run kí láàmà الله الرحمن الرحيم الملك القدوس تعال انسوا جماعة ó kọ rẹ̀ là ń dáhùn ó kọ tó sọ àwọn al-Qur'an a ma bá nú al-Qur'an ẹ hadith and orúkọ ọlọ́run sì o ju 99 names tá a mọ́ ń sọ lọ èyí tá a mọ́ àwọn míì gan bẹnú ẹ̀ tẹnu àwọn onímọ̀ kò lé lórí dè ní àárọ̀ yìí wọ́n sì ń bára wọn fà á pé eléyìí èmi ò gbà pókọ ọlọ́run ní ohun wọ́n ló dé nítorí kò sákọọ́lẹ̀ hadithi tó gbé wá ẹ̀yin náà mọ̀ pé ẹnu kun hadithi ọ̀hún tọ́ èyí ò ní orúkọ tọ́lọ̀gbà sọ́ra rẹ̀ àwọn ọkọ̀ yóò wá máa nítumọ̀ Allahu ìgbẹ́ni kó wí ó ní Allahu ìtumọ̀ rẹ̀ ní ọlọ́run irọ́ ni ó ìgbàtẹ́ni ni ó tún wá sọ̀rọ̀ tó jìnà sí mọ̀ yányán ó ní ipò tí gbólóhùn Allahu wà ó náà ní gbólóhùn ọlọ́run wà irọ́ irọ́ ó yàtọ̀ ọ̀tọ̀ síra wọn gbólóhùn yàtọ̀ ọ̀tọ̀ èdè wo ló bá dé èdè èdè wo ló bá èdè larubawa mọ́tí jẹ́ káwọn nǹkan tán wí ikú ipò mọ̀ bá mọ́tí ó wípé ẹ́ tẹbí ilé lárúbáwá nìkan wà ní kíní ni à larubawa tọ́lọ̀ ti sọ́ra rẹ̀ ló ń yẹn lárúbáwá yẹn náà la gbọ́dọ̀ fi mọ̀ gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ àmọ́tẹ́dẹ̀ tiwa náà ṣáwá lè fi rìfáà sí abáfẹ́ sọ̀rọ̀ tó dìgbà tá a bá tó ní sọ a lè lo èdè wa náà pé ọlọ́run sọ báyìí a lè lo èdè wa àmédè wa tá a lò ibi tí ó wà bọ́ sí nínú ṣẹ̀rí àtọlọ́run táàbí ní kó sípà ń sọ ọlọ́run lórúkọ míì ó ní pé yóò bọ́ sí abẹ́ àlèkèkòbárú àlèlà mo fi ní ọ̀rọ̀ mi ìkó jẹ́ o ní tí mo sọ láti day one pé gbólóhùn ọlọ́run kò sí nínú àwọn asma'ullahi al-husna tó ẹnìkan wá fẹ́ agíw

alìkọ́líkù àmọ́ tó bá ní nínú ajẹ́dá àti alìkọ́líkù èwo ló kọ́ lọ́n ní méjèèjì èwo ló kọ́ lọ́n alìkọ́lì ṣùgbọ́n ajẹ́dá ó ma wá bọ́ sábẹ́ alìkọ́bárú àlìlá ẹjẹ́ èmi àti gan ọ̀rọ̀ bí ó ti rí lọ́dọ̀ wa nù ó kọ́ tèmi ní hakim ayú ẹ̀kọ́ kí ni ìjà lè ké máa lọ sí kéèkan máa pariwo ọ̀jọ̀gbọ́n Ọjọgbọ́n ṣe ìwẹ̀yìn ẹ̀rẹ́ ìní kódà kókò ìbọ̀dí látú ṣe ikọ̀ ọ̀jọ̀gbọ́n ṣe ìwà ìní bó tó bá rí á ní gbé ókè á ṣe bó kọ́ iná nù mo gbọ́n o àmọ́jọ́ bí mi hakimu náà pè ní gbọ́n wá ní à ìtumọ̀ hakim

ìtumọ̀ táwọn orúkọ wá ní yìí gbogbo èmi àti ìnà jọ mọ̀ pé òun gangan kọ́ ni àbọ̀ lórúkọ wá ní òǹkọ́ òǹkọ́ ẹntàpè ní sọ́ọ̀dì kí ni túmọ̀ rẹ̀ olódodo ìjẹ́ tí wọ́n ń kọjá lọ tí ń jẹ́ sọ́ọ́ pariwo àfọ́ olódodo àfọ́ olódodo jẹ́ wa ní ó ti kínú ni ó ní but olódodo yìí kìí ṣe kínú kí ni olódodo máa jẹ́ ìtumọ̀ orúkọ rẹ̀ ìdí nìyẹn àwọn orúkọ ọlọ́run nítumọ̀ lédè kálukú wa so tí èdè wa bá wá gbétumọ̀ orúkọ ọlọ́run wá fún wa ní tààfí mọ́ rí bá àsọ́lọ́run a ní kàákún aró orúkọ ọlọ́run ibi tá gbé sí ni abẹ́ kí ni al-ikhbaru anillah ọ̀rọ̀ yìí wá ń yẹjú púpọ̀ nínú àwọn tíra àwọn àmọ́ ọlọ́pàá sàánú wa bọ́rọ̀ bá ti délẹ̀ àwọn èèyàn gbà mí ọ̀tọ̀ ni tí ó bẹnu tíra tó yẹ kájọ fi ṣàlàyé àmọ́ bóyá torí kẹ́lò míì ti ní nǹkan míì nínú yóò gbọ́jẹ́ wíyé o àmọ́ yóò sá mọ̀ọ́mọ̀ lọ rí sọ nǹkan míì torí pé èèyàn bá ní mo kó jẹ nísìnyí wà kí mo kó jẹ nú ẹ ṣé mo kó jẹ pé kèé ṣe ìbáru wa ní láì mọ́ ni àbí mo kó jẹ pé mo ti pè ní haramu tẹ́lẹ̀ mo wá ló wá di halal mọ́jà mọ́ ṣe bá fún ara wa mọ́ eléyìí wọn ò ní jẹ́ nǹkan tó ní àlàáfíà ọlọ́mọṣẹ́ àtàlẹ́kùn rárá fún kálukú wa ẹ̀rọ àkọjá dúró báyìí سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب السلام عليكم ورحمه الله